Ah, ẹ ní sórí rẹ ẹ ní sórí rẹ ní dáfẹ́yìn àtẹ́tẹ́ ìgbìjà abẹ́ yàwó rẹ lórí ọmọ wa kéré nú ayé àbúrò yìí dàrú ni wọn ní owó tó fi gbà lọ́wọ́ yìí mo fi jẹun àwọn tí mo gbà lọ́wọ́ yìí mo fi jẹyàn ni kí tó gbé kámẹ́rà sí ìyẹn lọ kan lójú mo ti ràn yẹn one hundred lọ mo ti ràn wọn lọ́wọ́ what, what, what, what do you think you are doing? Táwọn wà Nàìjíríà mo wá mí pé ọgbọ́n sọ fún mi wà Nàìjíríà ni. Ni what do you think you are doing? Mo á jọ dẹ́yìn àbí mo jókòó nù àbí mo já afọ́fún gbé mu àbí mo chase class wá sórí social media. Ẹ mo jọ́ mo ti wà lórí ẹ̀ ni mo ti ṣe mo ti lẹ̀ wọ̀n. Ní ìgbìjà ibi nìkan ni mo bá lẹ̀ wọ̀n náà. Tẹ́bí nìkan ni mo bá lọ sórí sọ́dọ̀ àwọn DSS. Mo ti ṣe mo ti sá kúrò Nàìjíríà. Musa sá lọ ghana Musa sá abidjan mo sá i neglected my family i could not reach my children i could not reach, reach my wife to hell with you and your stupid and nonsense senseless support adébẹ̀yìn gan rẹ̀ mọ tẹ́ ẹ̀ maintain now. you should know the person you are supporting you should know the person you should know the person you find. you should know him inside, inside out what he can do and what he cannot do. If you listen to something, you should calm down and talk to the person. You should know there is something behind what this man says. If you truly know him and you know what he can do. You know, say, I ah, went in Dimale. This is what I am known for. This is what I am made for. And it is what I am doing. I'm sort of competition. Retirement of our own competition. Ọmọ rẹ̀ ó jìyà nù ayé. Ọmọ competition. Ọmọ rẹ̀ Nonsense. Competition on what? Between who and who? Jealousy. Ah, àwọn kan máa ẹjọ́ ìlú èbó yẹn mọ̀ lágbára gan. Àwọn kan máa bẹ́ẹ̀bẹ̀ tí ọpọlọ orí wọn dàbí ti Wọlé Ṣóyínká. Very very brilliant, very intelligent, very reasonable, very articulate. And we have some people there tí mo dín better tẹ́pẹ́ torí pé wọ́n kàn rí ni àwọn mm. wà lọ́dọ̀ àwọn wà ní amẹ́ríkà àwọn wà nìkan wọ́n sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ bí ẹ̀hán náà you think you can attack anybody anyhow ọlọ́run ló rán mi iṣẹ́ body can bring me down but kò lè sẹ́ni tó lè pa mí when it is time yóò pa mí fúnra rẹ̀ ni tó mọ tó rán mi fún you hear great. gbogbo family rẹ̀ ní ọ̀nà sí. gbogbo gbogbo gbogbo àwọn tí wọ́n mọ̀ kó bá I want to go. what will keep me what will keep me going ẹ̀sà what exactly will keep me going wọ́n lẹ́nu tó torí ẹni gẹ́kọ̀ọ́ ó lè torí ẹni kú ìjà àárín ìlú tá àti ìlọ láti lè ṣẹ́ yìí láti lọ rescue èèyàn sáárì ìlú tá àti ìlọ. tó bá lọ èkìtì àwọn ọmọ alájẹ tí wọ́n tí wọ́n fẹ́ tí wọ́n là gbogbo nǹkan lẹ́nu tí wọ́n ti wá àtowó ìwọ lásìsẹ ti kú tọnu dé. ọmọ tí ti kú tọnu dé tọrọ kọ ọmọ tó tó tó ti kú sáré. ibi tí o ti ibo la lọ okay where what will keep us going tá a bá wò pé at least at at at long run náà gbogbo tá a bá ṣe náà nísìnyí ètí yóò ṣẹlẹ̀ náà ni what will keep us going what will keep us going. Tell what you. Don't stress them. tó ti wá ẹ̀sìpẹ́ẹ́lì ọ̀pá tó ní ìrìnàjò ààrẹ ìjà. Bala Gabriel ìyẹn àwọn bọ́ìsì àwọn dádì yẹn àwọn gba àwọn mc ti gbàgbé orúkọ àwọn bàbá yìí tó yẹ pé gbogbo àná jọ tá a mọra lẹ́gbẹ́dá wọ́n ti dé àgídìgbò so ìgbà tí mo pàdé Mr Muideen kí ló ṣẹlẹ̀ wọ́n ní n ò jẹ́ káwọn wọnú àgídìgbò which is pé wọ́n láwọn drop fídíò kan ní àárọ̀ tèmi rí pé wọ́n ní Àgbàlá Gabriel ń tẹ́tí ẹ̀mí àwọn láti gbé mo ní à kò yẹ kẹ́ ti dírọ́pù fídíò tẹ́ ẹ dírọ́pù ìgbà tí wọ́n ti sọ fún yín pé kẹ́ padà wá sí Àgídìgbò dáàmì pé wọ́n fẹ́ bá yín sẹ́tù ọ̀rọ̀ yẹn nìyẹn wọ́n ní kò sí fóònù lọ́wọ́ àwọn nísìnyí wọ́n wá fi sim card hàn mí ẹni tó bá parọ́ bó bá bí gbọmọ kò ní ku ẹyọ kan so wọ́n fi sim card hàn sim card ló wà lọ́wọ́ wọn ok pẹ̀lú iṣẹ́ tí mò ń ṣe mo dẹ̀ rìkọ́ọ̀dù ìjọ yẹn kì í ṣe bóyá mo ṣe live mo ní bíbélì ní pé ká wádìí ohun gbogbo dájú káde ilé tó ń jó tọrọ mọ́ mo dẹ̀ mú fóònù mo dẹ̀ record ok brahamu ìdíngbà tọrọ ẹ̀rí bó ṣe rí ní sí kí lẹ rò pé kí lẹ rò pé àwọn ọmọ nàìjíríà lè ṣe fún yín báyìí lórí ọ̀rọ̀ yìí ẹ lọ gbọ́ fídíò yẹn o kí lẹ rò pé àwọn ọmọ nàìjíríà lè ṣe fún yín mi sọ wípé Bramuideen ṣe kán fún yín lówó ẹ lọ tún fídíò yẹn gbọ́ kí lẹ rò pé wọ́n lè ṣe fún yín Bramuideen ló mention wípé ẹ má jẹ́ káwọn ọmọ rìn ká o lórí fídíò ókè o ẹ̀yin tẹ́ bá rò pé ẹ ní ẹni tí tẹ́ lè ṣe lórí kéèsì yìí pẹ̀lú àkọ́dì tó ọ̀rọ̀ tí wọ́n ti lọ drop láàárọ̀ tí wọ́n ti bà nǹkan jẹ́ like that's what I said there pé ẹ díẹ̀ mi mi ì fi account number mi sí ojú skin, sir gbogbo alamọ gbọ́ pé káfẹ́ ránṣẹ́ nu ká wà tí tó bá jẹ́ pé mo jẹ́ alágàbàǹgebè sà tí n bá fi account number mi sí orí screen gbogbo àwọn tó díẹ̀ mú mi tán béèrè nọ́mbà mi ẹ béèrè lọ́wọ́ wọn àìmọye most of the number lálẹ́ tí mo ti receive wípé ẹ kí ẹ jọ gbọ́n mo ṣe lè báwọn gẹ́tì ibrahim dín tí n bá parọ́ kíṣẹ́ mi dìṣẹ́ ṣùgbọ́n gbogbo ẹni tó bá dá mi lébi lórí ọ̀rọ̀ tí mi ò sì jẹ̀bi tó bá bí gbọ́ ọmọ kò ní jèrè wọn ẹni bá dẹ̀ against Àgbàlá Gabriel lórí pé bóyá wọ́n ń ṣe nǹkan rere pọ́tà nǹkan rere rere ò ní gbé nítọ̀ kódà kò ní sí ilé ayé ìyẹn bẹ́ẹ̀ yẹn Bramuideen mi ò máa tí ì délé ẹni sùúrù ẹjọ́ torí Ọlọ́run mi ò ẹmu tí mo fi sọ pé mi ì sọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mi nígbà tí mo wá ṣe fídíò yẹn tán mo máa délé ṣẹ́ ń gbọ́ ìgbà Bùrámù ìdí tí mo póòsì láàárọ̀ tán láwọn ò ní fóònù lọ́wọ́ mo máa délé mo dẹ̀ ti post fídíò yẹn sí orí péèjì mi mo máa délé ni mo rí tí Bùrámù èdè ti lọ drop fídíò lórí burúkú kan tán drop pé ẹnìkan fi eyín ó ń fi eyín fa eegun ẹran tó bá ta sí ní aṣọ àlà yóò bá aṣọ àlà ẹ̀ jẹ́ ha apá mi jábọ́ mo ní à ọlọ́run má jẹ́ kéèyàn mọ̀ dáràn ibo ni Bùrámù èdè ti rí fóònù tí wọ́n fi ṣe live video tí wọ́n fi post eléyìí ah, kódà but torí implicate implicate of iṣẹ́ tó wà ti pẹ̀lú iṣẹ́ tí mò ń ṣe èyí ò mi gbúdọ̀ lọ delete fídíò yẹn tí n bá lọ delete ẹ̀ mo ti tọwọ́ ara mi bọ́ sọ̀lọ̀ ó wá dijọ́ kejì mo wá pé kí mo lè ṣe mo fi lọ àwọn èèyàn pẹ̀lú iṣẹ́ téèyàn náà ṣe wọ́n ní agbọ́gbọ́lọ́gbọ́n ni ò jẹ́ ká ẹ lọ bèrè lọ́wọ́ ẹ̀rọ yáyá mo sọ fún lálẹ́ mo ní wọ́n ní ọmọdé lọ́gbọ́n àgbàlagbọ́n la dálẹ̀ fẹ́ mo ní kí ló rò pé mo lè ṣe mo nítorí àwọn èèyàn tán sọ̀rọ̀ lọ́la ìwọ̀n ò ní mọ irú èèyàn tí mo jẹ́ so mo wá ní àké mo fẹ́ ṣe mo ní láti gba online lọ again láti lọ drop another video wípé ẹ jọ̀wọ́ o gbogbo ẹ̀yọ́ ọmọ Nàìjíríà yàtọ̀ fótó ní tí mo drop eh, yàtọ̀ fótó àná tí mo drop dáàsì ìjẹta ló fi jẹ́ fídíò mẹ́ta tí mo ti drop lórí kéèsì mo ní gbogbo ẹ̀yàn ọmọ nàìjíríà mi ìmọ̀ kọ́kọ́ pa ọ̀rọ̀ kéèsì Ibrahimudeen gbogbo ẹ̀yìn tẹ́ ń gbé mi sépè mi ìjẹ́ ń lè pe ẹ̀jọ́ torí ọlọ́run èmi ò mọ̀ pé Ibrahimudeen ní another phone lọ́wọ́ tí wọ́n fi ń rìkọ́dù ìjọ yẹn tí mo pàdé wọn mo ní tí n bá fẹ́ gẹ̀ẹ́tì wọn bó mo ṣe fẹ́ gẹ̀ẹ́tì wọn wọ́n ní àwọn ò níbì kan táwọn ń lọ wọ́n ní ṣùgbọ́n àwọn ò padà sí bódìjà àwọn ọlọmọ rẹ rù mo ní kí wọ́n tiẹ̀ wọ́ọ̀rì mo júwèé ibi tí mo ti sẹ́ni mọ́ kọ́lá fún ọ pé bóyá tẹ́ni fídíò bá come across àbí anybody sọ̀rọ̀ lórí fídíò wọn sódà láti lè gẹ́ẹ̀tì wọn èmi ò mọ̀ pé wọ́n lọ drop fídíò ní alẹ́ di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ mi lè sọ pé bí ẹni Bùrámídé wà àmọ́yé èèyàn tó ti kọ́ńtàtì tèmi gan pé kí n bá wọn wá mo ní mi ò lè mi ì mọ bí tí Bùrámídé wà ṣùgbọ́n mo mọ̀ pé àti inú Ìbàdàn ni Bùrámídé ṣàmà wà lórí lórí ọ̀rọ̀ yìí ok fine ìgbà tí mo wá mo fúnra mi mo lọ live video ní àná láti lọ mọ sọ fáwọn èèyàn ẹ béèrè gbogbo àwọn tó wá wọn kọ́ mẹ́sẹ̀sẹ̀ bíbẹ̀ ilé tó bá máa jẹ́rìí sí bẹ́ẹ̀ wọ́n lè wà live video lánàá yàtọ̀ fún títí eh, àìjẹta mọ́júmọ́ àná yàtọ̀ fún títà àná mọ́júmọ́ òde tí mo ṣe o mi ì tí sùn láti jẹta yẹn láti lè jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé i don't know anything about this case Àgbàlá Gabriel ẹ lọ wo péjì ẹbí ẹjọ́ dowó mo ti post Àgbàlá Gabriel so many days sẹgbọ́ ẹni táyé rẹ bá fẹ́ bàjẹ́ ẹni tí sẹ́rẹ́ ó dìsẹ́ ẹni tí ò ní jẹ́yàn láyé ni ó sọ pé tí Àgbàlá Gabriel ẹ lọ wo péjì mi tí mo ti ṣe tí mo ti polówó Àgbàlá Gabriel mo ti wá síbẹ̀ yẹn wá ṣe kọ́ńtẹ́ǹtì lọ́dọ̀ yín dáadáa ẹ bè lọ́wọ́ àwọn security ni tó sọ ẹ tẹ́lẹ̀ they know me very well mo máa ń wá sọ́dọ̀ yín so ti yẹ èmi ò kí ṣe olórí burúkú èèyàn èmi náà fẹ́ dìde ṣùgbọ́n tó bá ti sọ pé bóyá irú ìdìde yìí kó máa wo ẹni tó náà ò ní dìde láyé gbogbo ẹni tẹ̀sí wá ń di ọ̀rọ̀ yẹn lálẹ́ bá ní kó da ẹjọ́ tó jẹ ọ̀rọ̀ àtọ́jọ́ ọ̀rọ̀ bá fi jó fún ọ̀rọ̀ àwọn ìjọ́rọ̀ lẹ́wọ̀ ojú bàjẹ́ tó ṣìṣe láyé ni àdàbí títọ́ bá dá lẹ́nu lókù so lórí kéèsì yìí i ready for anything gbogbo ẹ̀yin tẹ́sí pé mo wá padà wá sọ̀rọ̀ láì pé tí n bá gbúwò èpè lórí kéèsì yìí kí gbogbo èpè tẹ́yìn ayé iṣẹ́ kó jẹ́ tèmi ṣùgbọ́n tó bá ti jẹ́ pé mi ò wù èpè képè jẹ́ tèmi so lórí ọ̀rọ̀ yẹn ìyẹn wá lọ ó wá tún di òní mo wá ráwọn èèyàn kan tó sì ń sọ̀rọ̀ mo ní òkè mo wá fi lo àwọn èèyàn ní péèjì mi ní ìjẹta àwọn tó bá wà níbí ìwà wọn lè máa dá sí mo wá sọ fún ọ mo ní kí ilẹ̀ rò pé mo lè ṣe wọ́n ní bóyá kí n lọ sí ọ̀dọ̀ Àgbàlá Gabriel àti Alhaji Oríyọmí mo ní ẹ̀ṣẹ̀ àmọ́ oníṣẹ́ ẹ̀rọ Àgbàlá Gabriel kì í ṣe bí tí mi ò lè dé sí mo ní ẹgbẹ́ dání ọ̀dọ̀ wọn wà rọ́bọ̀tì tó ń bá ẹ lùlù ní ní kí ẹ ní káàmpù ẹ bèrè lọ́wọ́ rọ́bọ̀tì bọ́bọ́ tó sanra tó máa ń lùlù ẹbí lọ́wọ́ òun ní gangan yín pé ta ló ń jẹ́ MC Skushi mo ti ń wá sọ́dọ̀ yín bẹ̀ tó gbé mi gan gbà tán sọ pé bàbá fẹ́ ṣe studio sọ́dọ̀ yín ẹ̀gbọ́n tó ń ṣe MC fún yín níbẹ̀ yẹn béèrè lọ́wọ́ pé ta lẹ́ MC Skushi èmi gan wá ẹ̀pù wá sọ́dọ̀ wọn lémi tẹ́ sọ pé bí mò ń ba Àgbàlá Gabriel lórúkọ jẹ́ o tó rẹ́ni bá ní mò ń ba Àgbàlá Gabriel lórúkọ jẹ́ sí mi ò sì bá jẹ́ àdàbí ò da só ti yẹ òru ọ̀gànjọ́ láwẹ̀ àwọn àwọn ìyá mi ẹlẹ́yẹ tán finú gbóṣe létọ́ bó orí ìkejì ọ̀gọ́sẹ̀ yẹ̀wù wọn da ṣé ti yẹ nísìnyí ìgbà tí ọ̀rọ̀ yìí wá ṣẹlẹ̀ mo wá padà lọ sórí social media again fúnra mi mo tún sọ fún ẹjọ́ gbogbo ẹ̀yẹ èèyàn ẹni sùúrù ẹjọ́ torí ọlọ́mọ mi ẹjọ́ mọ̀ bọ̀ ẹ jẹ́ kí n sọ last one yìí mo ń bọ̀ ẹjọ́ ẹ jẹ́ kí n sọ last one yìí ẹjọ́. ẹ má ṣe pè mọ́ no ẹni sùúrù no ọ̀rọ̀ yìí ń ká mi lára torí agbóhùnsáfẹ́fẹ́ ni no mọ́mì ẹ gbọ́ mi ok mo ti gbọ́ but ok ẹ jẹ́ kí n sọ last one yìí so agbóhùnsáfẹ́fẹ́ ni mi ṣe ti understand torí ẹ̀ mo ní mi ò hide the face mi mo ní because ní máa ìdí fèsì mi mo ní mi ìníṣó ojú mi mo ní gbogbo àwọn tó ń push Ibrahim ìdí mo lólórí burúkú wọn mo níṣẹ́ rí fèsì wọn ta ìgbà tí mo máa mo wà lórí láìfù ní eh, àná mọ́júmọ̀jẹ̀ta yẹn ni mo gbọ́ pé wọ́n ní Ibrahim ìdí tún lọ drop another video tí wọ́n fi àbólíkì ra ojú tán wa ẹkún mu ní à mo ní ṣe bẹ́ẹ̀ ti rí báyìí pé mi ò mọ̀ nǹkan kan pọ̀ ọ̀rọ̀ kèsì mo ní ṣe bẹ́ẹ̀ rí pé orí láìfù tèmi ni mo wà ń bíbà yìí tán ni wọ́n ti lọ drop video. kan mo ní òkè ó wá jẹ́ five five twenty two láàárọ̀ òní láàárọ̀ ànámọ́júmọ́ òní ni mo tó parí fídíò yẹn mo dẹ̀ lọ wo fídíò yẹn lọ́dọ̀ ìyálájé mo gbọ́ gbogbo nǹkan tán sọ mo wá lọ gé fídíò yẹn náà ègé mo gé wá sórí fídíò tí mo drop ẹ lọ wò náà ní tiktok ẹ̀yìn ayé ẹ lọ wò náà mo wá níṣẹ́ ti rí báyìí pé ẹ̀gbọ́n bọ̀dámù ìdí kan wọ́n ní àwọn àbúrò bàbá rẹ̀ àbí nǹkan àwọn ni àwọn bá ti sim káàdì tèmi rí lọ́wọ́ rẹ̀ tèmi sọ lórí fídíò tèmi àwọn làwọn làwọn bá ti sim káàdì yẹn bọnú fóònù tiwọn sim káàdì mo rí lọ́wọ́ ẹ̀ náà sim card mo rí lọ́wọ́ ẹ̀ tẹ́mi fi rìkọ́ọ̀dù ẹ̀ fídíò yẹn ṣé bóun ni ẹ̀gbẹ́ yẹn sọ pé GTB ṣé bẹ́ẹ̀ tó fi GTB àkáǹtì ránṣẹ́ kí ló dẹ̀ lè gbẹ́ nìyí ọ̀rọ̀ mi tán mú mọ́nu ló jẹ́ kí n padà wá sórí social media pé tí n bá ń bẹ̀rù ni gbogbo àwọn tó ń ṣe yòókù lára àwọn blogger tó ń ṣe ṣe lára àwọn tí wọ́n sọ̀rọ̀ ṣé wọ́n yọjú dàbí ni yàtọ̀ fáwọn ìyá Yínká TNT àtàwọn gbogbo àwọn yòókù ṣé wọ́n yọjú ni Ìbàdàn mo wà náà pìrìsẹ́ńtà ni mí náà mo yọjú náà mi kì í sẹ́ni táwọn èèyàn mọ̀ náà mo yọjú náà ẹ wá ní kán arrest mi ṣé mò ń sá lọ ni mi kì í ṣẹni bí o sà èmi ò kì í ṣẹni tó yẹ pé wọ́n sọ̀rọ̀ àkẹ́sì ẹ lọ wórí péjì mi lálẹ́ ìgbà tí mo sọ̀rọ̀ mo sọ pé kánjá fi kéèsì yìí lẹ̀ bá a bá dájọ́ bí ò bá dá ọlọ́run ó tún dá ẹja fi kéèsì ilẹ̀ jẹ́ kí gbogbo ẹ̀ die down lórí mo ti ẹ lọ wọ àwọn tó wà lọ́dọ̀ mi mò ń ṣàwàdà ìgbà tí mo gbọ́ wípé wọ́n sọ pé kí wọ́n fa àwọn ọlọ́pàá mú mi ló jẹ́ kí n wá sórí péjì ló wá sí ọ̀dọ̀ yín sà pásítọ̀ àbí sà if you know me very well sà ẹ bèrè ṣúṣì lẹ́gbẹ́dá mi ò pé méjì ẹ lọ bèrè lọ́wọ́ bàbá lọ́jà lẹ́gbẹ̀dá bèrè lọ́wọ́ kábí ìbálẹ̀ ẹgbẹ́dá ẹ bèrè pé skúsì so èmi ò sínú di ìbàjẹ́ sá o ẹ rí pé gbogbo fídíò tí mo ṣe mò ń ṣàlàyé ara mi bẹ̀. ẹ dúró kí mi ẹ dúró kí mi takẹ́ni sọ̀rọ̀ ó yá mi takẹ́ni. nǹkan tó máa kù ni pé àwọn tó sẹ́ndì àká nọ́mbà sí mi wọ́n máa tíráàkì bvn nọ́mbà wọn àti nọ́mbà wọn wọ́n máa tíráàkì ẹ̀ tó bá wù wọ́n kán máa sá lọ tó bá wù wọ́n kán máa

láwọn ìdílé ẹ̀mí tó máa ṣẹlẹ̀ ẹ̀yìn èèyàn ẹjọ́ dowó ẹ̀ tó bá dọ̀la gbogbo apáta àjọ máa wà lórí prógámù Mr. Kẹ́hìndé màá ẹjọ́ dowó Mr. Kẹ́hìndé f one time f one time Mr. Kẹ́hìndé. Uh, the same time, maybe from. Uh, máa ṣe eleven pm in Nigeria in US ó máa ṣe five pm. ok five pm Nigeria time Abi. no no no no ó máa ṣe eleven pm Nigeria time okay. in US ó máa ṣe five pm. that ok eleven pm Nigeria. Bàrákàndé Bàrákàndé ẹ ṣe gan yàyà ẹ ní sùúrù Bàrákàndé ẹ ṣe gan kò ní bàjẹ́ Ọlọ́run á jẹ́ kẹpẹ́ fún wa. Nigeria time. lóru. Uh, yes, ní US ó máa ṣe five pm. ok. lákèdè o lákèdè ẹ jọ sà. ṣé ten ni ṣé alẹ́ ni eleven alẹ́ ni àbí tọ̀sán tẹ̀ abẹ́ eleven. eleven alẹ́ eleven alẹ́. ok ok. yàyà um, Yaya? ẹjọ sà. ẹjọ́ dowó ẹjọ́ dowó. mo wà pẹ̀lú ẹ̀ arẹ́niyáyà mo ń gbọ́ ẹ̀. ṣé ti gbọ́ eleven pm lọ́la lọ́wọ́ alẹ́ báyìí gbogbo apáta a máa wà lórí programu yẹn together tó ti yé yín. ẹ ẹ kọ́ra yẹn jẹ ní sùgbọ́n tó sáré sọ tí a máa yọ gbogbo ẹ̀ jáde a máa yọ gbogbo ẹ̀ jáde mọ́ra wọn. Ah, yàyà eh, sábà jẹ jọ́sà yàyà ẹ jọ́sà bọ̀dá kẹ́hìndé ẹ ṣe gan really appreciate you ẹ ṣe gan kò ní bàjẹ́ ẹjọ́ dowó bọ̀ sí. mo ń gbọ́ yín mà. I understand yín o you know nǹkan tí Yorùbá mọ̀ èèyàn mọ̀ nìyẹn now tẹ́ ti jáde tẹ́ explain kò ń ṣe everybody ló wà ní life yìí nígbà táwọn àgbà yìí kò ṣe gbogbo alamá gẹ́dà sí life yìí èpè tẹ́ ń sẹ́ yẹn sì kò ń ṣe wípé inú wa dùn pé nǹkan yẹn ṣẹlẹ̀ ṣẹ̀ṣẹ̀ ọ̀dì sàn yẹn pé public figure lẹni tá à ń sọ̀rọ̀ ń pa yìí and because of ìfẹ́ ta ní sí wọn ó ní ọ̀rọ̀ yìí ṣe ń ṣe bó ṣe ń lọ yìí tó jẹ́ pé ẹ mọ̀ yìí know a lè gbàdúrà kẹ́ni tó ga kó jábọ́ torí pé àwa náà à ń prepare à ń gbàdúrà kọ́nà jẹ́ káwa náà ká ga ẹ ti understand anything any even tẹ́ bá sọ̀rọ̀ pé báyìí ló ṣe rí tó bá believe yín ó kù sọ̀rọ̀ wa ó kù sọ̀rọ̀ anybody please àgbàdúrà kaburú ṣe yín àgbàdúrà kaburú ṣe wa ẹ jọ tó yọ lọ àbúrò tẹ lè ṣe mi torí pé gbogbo ìpè tán ṣe kò lè kàn mí kò sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀ ṣe ti gbọ́ ẹ̀gbọ́n mi kò sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀. ẹ ní láti ṣe pé ó dọ̀nù ẹ̀yin ò ní láti ṣe pé láti jẹ́ pé ká believe yín bóyá you are saying right or no no hold on see i, I we know what we are saying. ẹ wo background mi àǹtí mi ẹ wo background mi èmi èmi lẹ náà mi ò ṣe pé mo kàn fi yẹn ni ẹ wo picture tẹ̀ ń wé dadi sir mr kehinde ẹ wo banner tẹ gbé síta yẹn bí how many years ló ti ní kí ẹ wo banner yẹn èmi lélẹ́yìí tí mo ti wá sọ́dọ̀ yín dáadáa tẹ̀ ń wo sẹ́yìn wo rí mi ṣẹ́ ti rí. mi ti sáré yanjú. èmi lẹ ń wò yẹn ẹ ti rí báyẹn èmi lélẹ́yìn ní bagandi eh, ṣe rí dáàdì. andu mr ẹ jọ ẹ bá mi táìpù andu wọn. Eh, ẹ jọ fọlọ títọ́ kàkà ó nìyẹn. ẹ jọ program ọ̀la yẹn program ọ̀la yẹn máa gbóná. ẹ jọ dowó lè mi o. gbogbo yín i invite everybody.